آله وصحبه ومن تبعه بإحسان إلى يوم الدين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وبعد السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله Ah, oṣù ramadan lórí méjì ihọ́dọ́ òdòbò yíde mẹ́lẹ̀ gbogbo bá yọ́ mi bí 1437 hijiriya ṣìdédé parí oṣù enigbó june lórí méjì ihọ́dọ́ 2016 karatuwa yìí ni inṣáàlá àyàkwá ní ọkọ̀ kàlẹ̀kàdé ọ̀nálẹ́ alikadi aya kẹlu ebi suratul fatiha èyí ni aya kwalẹ oyi aya ìkẹfà ebi suratul fatiha ọ̀ṣùrù kàláwùtà alákàwà tí ní ìdínà sírọ̀ àwọn olùgbìlẹ̀ أعوذ بالله من الشيطان الرجيم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 amma ya yi gidai a kuma gba onale a maka aya itito kama koji mutane yushi ihdina sirata mustaqim Allah tabaraka wa ta'ala idadwa niya aduwa lu annabi Muhammad sallallahu alaihi wasallam kina shadwa e baduki abifati egini o ojo emo adutona ona yake ce dago ko ba al-mustaqim asira ona al-mustaqim yake dago ko ba ki jamhur wadwa mi malami kuma sha bi kira ma bi a ka ti gide pa sodu idina siroko ko ma illa ene ki ene kiti ko kala timu sharida mole شي قراءة أي حمزة خلف عن حمزة قراءة خلف عن حمزة أما شا شاردة صراط كده بدوك الصراط ده كالصراط ده القرآن شان كما اكبر ما أبا كايزاي اهدنا الصراط المستقيم الكما شاك عليه اهدنا الزراق المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين الكرائم فأنك ما دعك الصراط انشونا المستقيم إيكي شيوكوكا هو جو مارتونا يوكوكا معنا أدعك بقواتي ونبا مي ọgbà mẹ́gbẹ́ ibi rẹ̀ bí ọ̀kẹ́ ṣe fáṣẹ́ ayẹ́kọ̀ ọjọ́ tó wà ohun ẹ̀ṣà tó wá tẹ́lẹ̀ ọ ni yá àṣọ́nà ayọ́kọ̀ padà náà صراط المستقيم هنا يقوى إن تشاهدوا نتون قوى شوجو أي صراط الشورى الله تعالى إنه آه وإنك لتهدي إلى صراط المستقيم ونبي يشاهدوا يشاهدوا تونا غاموني تونا قوى تونا إيكا نبي يشاهدوا غاموني كده إيشو تونا إيكا موني كما نكي أمي جسكيا بعدين إيدي جسكيا براموني يجو وتونا إيكا نبي يشاهدوا غاموني أما تونا إيكو نكي نكي مي جسكيا لبا ilé àtọ́jú adẹ́lẹ̀ wọn nìyí alikun turale umar ma jana kake alhamdulillah alladhi hadana li hada máa kí ni siratal mustaqim opa èyí eki eki ke tokopa kimane godidimin umar mi ohun siratal mustaqim sayyidina ali radiyallahu ta'ala anhu yani annabi sallallahu alaihi wasallam ya tika kini ni siratal mustaqim kìtàbùlá qur'ani won ci siratal mustaqim ay ulumul qur'an won to pa yo ko pa yi to da le du ki mo pa yi qur'an du me be ko to pa yom lem mati aisha radiyallahu ta'ala inini agini em shali anabi yene ali mu shal qur'an hmm kana khulqu qur'an ali anabi shi qur'an وبلاجئ حديث موسى دوا في رواية أحمد في ترمذي حديث مرفوعا كبو علي يأتي في قرآن كديبة هو حبل الله المتين وهو ذكر الحكيم وهو صراط المستقيم òun sì kò ọjọ́ yìí kì tẹ̀júpa kì máa jáda bí o òun ṣàríyá ìyọ́ ọ̀ka òun aṣọ ọ̀pá ìyọ́ mẹ̀mẹ̀lẹ̀ ọ̀pá yìí kì tẹ̀ tọkọ̀pá yìí ọ̀nà yìí kì tọkọ̀pá yìí tọ́lá lẹ ọyọ ẹ̀mú arútọ́nà yìí kò hánimánà ẹ̀mú arútọ́nà yìí kì ṣọ̀pá yiki man ne goni man adwa ka ba kwashi lai da mu siratal ladina an'amta alaihim aw shamakum o kwaile bo kwaile de ta uncho o pa abwe ke shuramuma ay al-islam uncho pa abwe ke shuramuma abin ya mojo a shuramuma ta ka acha do akujo ki ma to pa mai àbí ìkọjọ́ ṣùrọ̀ àwọn máa káṣàdọ̀ akọjọ́ kí dọ̀ atọ́kọ̀ àmà yìí òun ṣe a máa níbi ìbí yóòdé yóòdúdú kò máa wá dọ́gbá taka níbi wa sallallahu alaihi wa sallam wa ẹ̀lẹ́gbó tó lálàmà ní ṣe ń kàdọ̀ yóò náà wọ̀ náà ṣe àkú èhìdì náà sọ̀rọ̀ ọ̀tọ̀ hadithi ka gbali kudo nale mai ni hitaki Allah ta'ala aka kini hada li abdi wa li abadi ma ta'ala yiki dai ci adumi ne ki dai ci en duka adumi abi en ile na do alladhina an'amta alaihim ibun yang ojo asura uma tunu akini siratal ladina ojo e mo aru topa siratal ladina an'amta alaihim ojo e mo aru topa abuke sura uma tọ́jọ́ ń gẹ́tí ní kí ó kẹ́ mọ̀ pa àbúkọ yóò ṣòro àwọn ní agé ṣòrọ́tù nìsáì aya 69 ṣòrọ́tù nìsáì aya 69 mọ̀mọ́ ẹ̀ẹ́mì bókọ yóò ṣòro àwọn ìbúnyà wọn yóò ṣòro àwọn kíkà wọn ọmọ ومن يطع الله والرسول ومن يطع الله فأولئك مع فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا الله أكبر Allah tabaraka wa ta'ala yani wa man yuti illaha war rasul eneki alibo ojo kun se o si fa ulaika abile ma alladhina an'ama Allahu alaihim amanya de pa bu ko jo turahuma eliku ola turahuma kuma kai fati ai ola turahuma le modu suratul suratul nisa òun ṣe a máa níbi mu pé a máa níbi mu wọ́n sì di kí mọ́yìn àmẹ́nà ọ̀gẹ̀ ṣáàjì gógó kọjọ́ ni àmẹ́nà ọ̀gẹ̀ ṣáàjì gógó ìwé kí iyin máa ní máa ṣe máa ní yìí kìí ṣe ránà ìlú dọ́gẹ́lẹ̀ sẹ́yìn àbúkọ́ sì di kìlẹ̀ wọ́n ṣùhádà mọ́yìn màmá ló pa òjàdínì yéé gbé àlejò ẹ̀fẹ́ yòó ohun àdéhùn ṣe yẹ́ ṣubí ní ma ọ máa pa àbúkọ yọ́jọ̀rọ̀ àwọn máa dẹ̀ wàsíwọ́lì ṣìn máyà mẹ́nẹ̀ fẹ́ yóró pé àmà àdọ́jọ́ ìdílẹ̀ wẹ́mí máa kí ní àmẹ́nẹ̀ yọ máa ṣe àmà àmẹ́nẹ̀ yóró máa ṣe gbọ́jọ́ má bàá dà máa nà ọ̀nà ìjẹ́ gbígbé máa lè kó ìṣe fún kó máa ṣìkà àmẹ́nẹ̀ fẹ́ yóró kákàkiri máa rọ̀lẹ̀ mi èrò kọ̀lọ̀mà máa chapa bí ó nẹ̀mú máa ẹ̀wọ̀n nẹ̀yẹ máa dùn ṣe kó máa tí nẹ̀nẹ̀kìnẹ̀ kó máa mẹ́rùn-ún dáhùn kọ́lọ̀ ọjọ́ máa ṣe alùpọ̀ yọ́ dùpá ìwọ̀n wọn amẹ́nẹ̀ sọ́ọ̀lì hìnà dẹ́ amẹ́nẹ̀ fẹ́ yorù dẹ́ wàá tún náà wùlá ìkà rọ̀fì kọ́ káì àbúkìrẹ́ yìí bá amẹ́nẹ̀ òmọ́lé máa yọ tabalẹ̀ wẹ́ẹ́dúkẹ́ ní kí amẹ́nẹ̀ ìbíkìrẹ́ tunale ma ki sirata alladhina an'amta alaihim to aya 69 sirata nisa wa ko yile eni opa buka shurahuma okulile mi dua toyu ghayril maghdubi alaihim icho abeke wedo kwa malo hmm, icho kwa abeke wedo kwa malo abuya oju awedo kwa malo wala dhalin ihe achọkwa abịghị kuma che labọ kpe ihe kẹsọ jọten abịghị labọ kwa ọjọ imi abájọ amọja amadu emi amọja méjì kuma emi abụka ṣàbí kuma abụka ṣàbí kọjú kuma ẹ̀dùpá abụghị àwọn ọjọ mada kuma ṣe ọkà múdà bí tí ìkùránì fi tí suratul ma'ida aya ọgbọ̀ mẹ́ta mayi suratul ma'ida aya 77 ya ṣi fasara ọ̀làíkọ̀ yóò dúwá ẹ̀ haya fi tálà ẹ̀mí gidẹ̀ suratul ma'ida aya 77 ọjọ́ àkíní kọ́dúdọ̀ lómi kọ́bù وأضلوا كثيرا وضلوا عن قل ضلوا من قبل وأضلوا كثيرا وأضلوا كثيرا وضلوا عن سواء السبيل الله تبارك وتعالى يا كوا أبقوان يا ليلة قل يا أهل الكتاب لا تغلوا في دينكم مو أبقوانا قل يا أهل الكتاب لا تغلوا في دينكم غير الحق ولا تتبعوا ولا تتبعوا أهواء قوم قد ضلوا من قبل قد ضلوا من قبل وأضلوا كثيرا وضلوا عن سواء السبيل نعم يوم كاتني الله تبارك وتعالى يا أيها الذين آمنوا يقول يا أهل الكتاب بما وجوك كني أمكم شامي أهل الكتاب أمكم أردتك دعوما لا تغلوا في دينكم مكي مكي بقاتل لغوه بهدين منه ọ̀dà kọjọ máa dọ́ mẹ́dùn wọn lámẹ́ náà mẹ́wọ́n ọ̀dà ẹ̀tọ́ ọdún yọ́ lámẹ́ wọ́n hà dìní mẹ́nu wọ́n yẹ̀rọ àkì yìí kì máa ṣojú ọkọ̀ pa ní wọ́n láti tẹ́bi ó àwa akóhùn kọ̀dùdọ́lù mi kọ́ mẹ́kí àṣàlẹ̀bọ́ àmọ́ ọjà àbẹ́kùmà ládọ́gbánú bílẹ̀ màlìgàmú lánàá wà dọ́lù kẹfì rọ̀ tákà máa màwọn máa mọ̀ nẹ̀ ẹ̀kútẹ̀ màwọn máa kó lá.

pásítọ̀ pásítọ̀ ẹnìhì ọyọ́ ẹ̀kọ́lá ń ẹ̀ àkínìhì ọ̀gbọ́dún mẹ̀tàmẹ́dì ṣọ́ọ̀ṣì mi àmẹ́kẹ́ṣẹ́ ni lẹ́gbẹ́ igbe ọyọ́ àkàmẹ́kẹ́ lọ tákẹ́lẹ́kẹ́ ẹnìjẹ́ bless mẹ́yìn ìyàwó má gbàdú pé ọ̀ pín ṣọ́ọ̀ṣì ìmákọ́rọ́ gbàdú màlúù ọdọ́ dá fífi ìyàyẹ́ má kó dàjíjà nẹ̀ oyé igbe igbe alẹ̀kìtà abẹ́lẹ́kánẹ̀ fíòdù yìí màṣínì lẹ́gbẹ́ okala nga mo ne kujima ne jabe ne kame ngore yi ala kuna ka kide eti ni ke mo ke jai na se ti ke ja browse ne mu bi abajo diri ke ke ni ke enta ma abajo in south africa mi pastor kaka kide wa ola kaka kide chu ola uchu meta ele kile gudu ile uwe ala de kile gudu yi ye no ye akide abeke kuda chi ko nke o to melu yime ìtọ̀ pásítọ̀ lẹ́bìtì pastọ omune yi ni ọjọ́ ẹka ń ẹ̀kì ni ẹgbàdúkò ń ányá jú sí ẹlẹ́ẹ̀tí nìkẹrẹ òkè ìjànẹ̀ ọjọ ẹka kí ni ẹgbàdúkò ń ányá jú sí ẹlẹ́ẹ̀rẹ̀ òkè tó lálẹ́ ányá amone kele kiticha kiticha kiticha mama kuja ne mama ku kadane damene kogo ko yore ako ako ako kwere kadane maku kadane ubi mali ele ungane da ya atada bataja da ya nachi waji <laughs> iya che gogo ba imuke imuku makini ola abeki ya ne baba iya ya da bi kola ojo to ba eleki o makwa ne ipo mu bi enile ubi owo ya mataja da kola ile abuta baba abụghị ma gị akọrọ ọzọ maka amụ na ewu chọọchị pastọ ka ama gị n'ihi cheun ka mee ala dị ike daa ebe a ndị duke ndị sketi na mee ọjọ ni so pantị idomọba blesing ka ọjọ ati mete ihe ihu ebe a cheun ki ede agụme pantị lee anya kpọ na nye ẹ̀yìn ọjọ́ kí ayé adábàtà wà lábẹ́lẹ̀ kìdálò ń ẹ̀chánẹ̀ òun ẹ̀yà òun ẹ̀jọ́sù ń ẹ̀chánẹ̀ ọ̀ṣọ́ yé jẹ́ ẹni àmẹ́yà akùnhánà òhánà orí pàpàpàpà orí mamamamadu òhánà kaba àmẹ́mẹ́rẹ̀ mẹ́bi àwọn ọjọ́ kí adábàtà ọ̀rọ̀ kí adábàtà wà mẹ́tẹ́ jù gbóbulẹ̀ akàwọn ọ̀làkùnà akàkìdẹ́ yà bókùnmá amẹ́nẹ́jà oji oji nẹ́ẹ̀tì nkàmí nkà pásítọ̀ yorùbá ṣe aláàbá yọ ẹ̀lúgbó tọ̀tùnálẹ̀ ẹ ọkẹ́lẹ́gà àmọ́ ọ̀dà ojójojojojoji dúró ó yíwa ẹ̀mí ìwẹ́ni kejì bí ọ̀gẹ́lẹ̀ tó dó àmọ́ òṣèkọ̀ṣẹ̀ tó yá ọlá yọ̀yọ̀ ìyẹ́ ojú alẹ́jú ọjọ́ yálì ní ẹ̀mí àmàjùmọ̀ àpọ̀ẹ̀ta àmàgbàpọ̀ẹ̀ta ẹ̀bẹ̀tẹ̀lú máa ń kẹ́mí ọ̀ ẹ̀mẹ́ ń ka ẹ̀dọ́ wa tụda le fọwa na ne gani ke ci ma ci be mi ji agini oyo kumi cherume oyo kumi chere ye ni odo ke de ya lu modu eh oyo che kumi chere en kam en kam ba so ye ale ka de e gbo aka che ji ni ka se e oyo che gbe go ye de oyo ke de e so di we pa me odi ke de nga anya yu oyo aku e ke mi do cha báwọn dàgbà ọdún rẹ̀ nàbúnà báyìí ní ìhà ìdáwó yẹ accident ìṣú obi náà náà náà ìdáwó yẹ ìmá lọ́wọ́ ẹ̀ ní alẹ́ rẹ̀ azẹ̀tìlẹ́ lọ yí àkókò ọ̀kẹ́ pọ̀ àníkú ẹ̀kẹ́ òní ẹ̀lẹ́ palùpọ̀pọ̀ four thousand naira ọmọdé bọ́kìtì ní. pásítọ̀ adójú ọ̀gẹ́ ní ẹlẹ́gìdéke ní sọ yọrọ mọ́ kékékékékéké sákò kí dàgbà ọtí yá ní over hundred thousand naira yá náà fi yìn ọkọ̀ kà máa ṣe kọ́lọ́ pásítọ̀ kàtsi ìṣe bẹ́ẹ̀ dé ọ̀la òwe nyekele gbogbo yìí mọ́tò jeep ogun ọmọ ìdí nǹpẹ́ jeep abuja kìrẹ́ta mọ́tò jeep ogun ọmọ ìbí òun ìpẹ́ ńlá mọ̀ nẹ́yìn ọkọ̀ ẹ̀tẹ̀ ọ̀gá mẹ́rin

الضالين بايا ما شامل لا المغضوب عليهم شامي يهود ده الضالين شامو امين سارا ده عليكم تو تداله يكده موادوي وخوجي سورة الفاتحة أما ياكي عشي بياني ياكي دي آية يكتلاك دي يدي في سورة المائدة يدي في سورة البقرة باب سورة البقرة أن كان يأتي بيانا ما إلي فكل أدبات في سورة البقرة بسم الله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ألف لام ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين نعم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سورة كده ما دعا سورة البقرة سورة أوكونا سورة أوكونا ما دعا ẹ̀ǹgẹ̀ a màdọ́ àkíní sóra okùnà ṣe àkíní ẹlẹ̀ bọ́bá pẹ́ yọba yọgba yìí àwọn akẹrẹ̀bọ́ olùka okùnà ẹnẹkùnmàdó pa tìbókùnmà kúnlẹ̀ lẹ́yìn má mẹ́lẹ̀ kúnlẹ̀ ní òkúlẹ̀ àkóté ìwẹ̀ àti ní dìhányọ́wá àbókùnmà níhi ò màrá níbi musa aleyhisselam báyìí ni wọ́n bá máa ṣàdùwá turuka ma kini gene ki kwene mama nabi musa alayhi salam ya kawo ma kini meti ne kuma mene ki kwene me da kuma ya ukuno la kuma nudo ukuno le memore la ukuno le ni ki chotilu ni ki cho gudu ango la udik mamuku gbọ́ọ̀lọ́ mẹ́ẹ̀nẹ́ mẹ́ọ̀nẹ́ ojínú jẹ́ ẹ̀nẹ́lẹ́ mẹ́gbó mẹ́ẹ̀lẹ́kẹ́rẹ́lá kwà ẹ̀ẹ́lẹ́lẹ́gbó ojínú jẹ́ ẹ̀nẹ́lá nyá kwà náà iya kwane ya yi adu da nake domin kwayin da ya adu da da moku mai a bane lake ta mai nake mai nake jane mai kwayin sama shi ne tinini ọlọkùnrin ogin ya gbogbo ati koji na bari lẹlẹ olùkalẹ lẹki dé tóra kìdẹ yìí ọmọlẹ wọn yọdọ olùkùnrin ọkọ òdodo olùkùnrin ọkọ ju tóra kìdẹ sura yi medina ni ṣe yìí sura gidẹ ṣe mediniya ni ṣe sura yi medina ni ṣe amma ya gidẹ hun ṣe aya dini méjì yọgbọ mẹta ẹgwa e aya dini méjì yọgbọ mẹlẹ yọ mẹfa 286 aya gidẹ sura gidẹ ukosi yake hadithi sura kidai ya chenana amukosi olujujuji ungi sura kidai koma elio la teuhidi bi sura kidai eano e na mi sharia ayatu muhkamat kiangoli sura kidai to sura kidai e ya mi sura tu kidai kwa kushaka wa kisura kayaw nana tuli pako nti sura kayaw nana tuli ngoni sura mune duke ngo nyala ya de miji nyobo mele yengo yehu ayi untoba obile sura gide ishinna tuli nana nana nana kinne o ya mi sura kibobo anabi sallallahu alaihi wasallam ashika wa kini maagbi sura gide to di protection iye uduk maagbi sura gide àmì ìbílẹ̀ àmàlìjẹnu àmójú mánìkà dábà ẹ̀yẹ òhùrẹ́ ní ẹ̀yẹ òdókùnmá bí sọ́dọ̀tẹ̀lẹ̀ bákàrà tọ́lálẹ̀jẹun kìbílẹ̀ dẹ́kùnì àbẹ̀ àkàlìjẹnu dẹ́kùnì máa gbé sọ́dọ̀tẹ̀lẹ̀ bákàrà máa gbanilẹ̀ abánilẹ̀ ẹ̀ẹ́lẹ́ kàkiri inṣà aláhùn ẹ̀rẹ́ rẹ̀ àkànyàkì dẹ́kùnì rẹ̀ àtàkpà nẹ́ni sọ́dọ̀tẹ̀lẹ̀ bákàrà kìdẹ́yìn anabi sallallahu alaihi wasallam awoka wa kinihi ijukwene ko na agba onugunungi ewu egba egba duba ojo adigade onugunungi ewu sibate ya adigade ebo ama jenu o ama ibili abeki sihiri ojo adigade ebote yale sura sura ojima biti biti nje fele la nse nana aya ki woji tin le pa ko chake qur'ani e sura gidenge ni qur'ani sura ki woji tuli sujuji nga ya ki woji tida aya ki woji tuli kwa ko shi evi suratul baqara omonga eli aya ele wa shi ayatul kursi e suratul baqara ede suratul baqara on shi sura yurdu kuma do rogo medina alkanibi ngoku makka ki medina yi suratul bakara òun ṣi súra yorùdú kòmàdúrọ̀ wáhùn ìyákọ̀lá ẹ̀yìn alẹ́ àmọ́ọ̀lá ẹnkìdúlúgbọ́ yìí kọ̀ ẹ̀yìn alẹ́ súra tẹ̀ ẹ̀ má ṣàkàṣọ lónúbilẹ̀ akàní àmọ́ àmì ẹnkìdú ọ̀dà ọ yìí kọ̀ lójújùjì dú ẹ̀ lè to insha Allah am da anya mu an ya don gide mu wala ma kafiri ce dihi sura gide Ama ya wowo ya an ko lawo jami munafiki ge e sura gide wallahu tabaraka wa ta'ala shanan ko ay alif may la may mim arafi meta gide Allah ta'ala a'lamu bi muradihi bi dhalik ojo Allah tabaraka wa ala kete um numa òun mú yí àrẹ̀sí mẹ́ta ẹgẹ̀dẹ̀ ẹni tó ní ká máa tí òun ìṣọ́jọ́ zalikal kitab yẹn náà takàdé yìí kìdúgbò mẹ́gidọ́mọ̀ òun ṣe kùránì láàrọ̀ ibà fìhì ìkànnìkà nídé hùn náà gbọ́jọ́ ìpò ìkà níbi àfọ́jì mú hudan òtọ́nà alkùránì ṣe lilmùtàkì ní àbúkù máa tó kọjọ́ àbíyàn àṣà máa tó kọjọ́ ìta

ọjọ́ mú kọlá ló gbá máa fà bí kò máa bí imáni aya méjì kìrọ́nú ọjọ́ mú adu ọjọ́ àmà aya mẹ́gbẹ́ tàbí àdúgbò ìwọ̀n yà kọlá ọjọ́ àmì múnáfìkì àti kàkà múnáfìkì wọn bí ẹnẹta mọ́ nìdá ti kì àwọn ọjọ́ tó dé òbí òun wọ̀n àwọn ọjọ́ yíyú òde gbọ́ aya méjì akọ̀lá ọjọ́ mi káàkiri ẹ̀gbú ẹ̀tàkì àrọ́nú akọ̀lá ọjọ́ mi mùnáfíkì náà alẹ́dínà yóò mìnú na bìlọ. alẹ́dínà yóò mìnú na bìlọ ibi wà yìí múná sọ́dáta wà mímá ومما رزقناهم ينفقون نعم الله تبارك وتعالى إني الذين يؤمنون بالغيب abe kuma ta ma to kojo shan ga tini ke mu ma to de ne do an yu gidi ma to kojo ma akolo kojo ne do aklim ga kun di ko ma to ama ma to ba ma che lu juwi shan karo adini ko na aya yu ma ja ngi abaye o kalo adini pa mo egbe ko ma kini

àmẹ́rin yá àti àmẹ́rin kìdúmọ̀ má jà dáa àmẹ́rin kìdúmọ̀ má jà ṣe wíwí ìbí ikọ̀ yóò á ti nìka àdọ̀kẹ̀ṣà pa àmà kẹ̀má àdọ̀kẹ̀ṣà pa àmà ní kẹ̀má àdéhà má bàbà àbí kùmà kẹ́dùn ọjọ́ dání pé àmẹ́rin kìdúmọ̀ má jà ẹni ẹdún tábà lé ọjọ́ màmá sakaci bible nu ka ala kini eju eju ne ani ka le yon to eju de ataba le ojo mama tan en ko taka da bible nu ga ka don o gele qur'an nu go nu go agini ojo chu mama ja ide eju lin hmm alladhina yu'minuna bil ghaib o bi kon go go ojo du mama eje ko amela ko ojo mama ja ma de en oje pa ma akiye mela ko do mama du Mm, amela kudomo amela kule ma duma maja eju ne ani kaluman ini abe ni be ku ma do jo na ni be ki de o ja ni be ki de ade ya na be ko jo mention duma nwa e na be ko jo ma aba aba de kile ka ni ki muma abe ko jo qur'ani na be ku qur'ani ايه ايه في حديثي يا نبي كل ما دي حديثي بيان ملائكه ايه سوره البقره كده اتوقع تبالوا اي ايا كربو كو جاكني من كان عدوا لله وملائكته وكتبه ورسله واليوم واليوم الاخر وجبريل وميكال فان الله عدو للكافرين نعم وجبريل وميكال ọjọ́ orúdúmẹ̀rà kú méjì dán mọ́lẹ́mẹ̀ o kan ti jibiri o kan ati mika ẹgbà wílé na máa nínú màá bí ọmọ arúgbó kí jibiri ke ó lu jibiri ló má tẹ́lẹ̀ fún ẹ̀kọ́ ó lè mẹ́la ẹ̀kọ́ mọ́ ṣẹ́ka ti mika yóò lóun gbogbo má tẹ́lẹ̀ fún ẹ̀kọ́ ó lè mẹ́la ẹ̀kọ́ mọ́ amálẹ̀ anẹ́yìn kíkọ̀tákàdá afúláàdì akíbáàdì náà ẹ̀lúgbó má lè mi lẹ́lẹ̀ almajiri na sí dín albani ṣe eri tafi olele ya tuli amu duki mama tini kule kikono eni odu amela ikunu hulu wa manu jikule kikono odu amela ikunu manu jikule kikono to amela ikulele ejima wa yodudu ma omele domo jibirila la mikala oyodudu oh, ma do omele engo li teye qur'an e eh, suratu qaf ọjọ́ wọn dúdú mẹ́la ẹ̀kọ́ múnà mọ́lẹ̀ ma yálfọ́dù min kọ́wùlì ilá lẹ́dẹ̀ ìhẹ̀rọ kíìbùn àti ìdẹ̀ ọjọ́ akínọ̀lá dókẹ̀ kàtà nì ṣí dé ẹnẹgìbẹ̀tọ̀mà méjì dì gáàdì ẹmu kí bí wọn yàtí adẹ́kọ̀kọ́lọ́ kì máa lè wọ́dùn ṣí kẹ́nẹ̀lẹ́dọ́mọ̀ ẹni àti ẹnilẹ̀kọ̀ọ́

ọjọ́ wọ́n dó bí mẹ́láìkú kí agbó nẹ̀yìn mẹ́láìkú kí agbó nẹ̀yìn abọ́jú àdọ́ mọ́lẹ̀ mẹ́lẹ̀kù ìlúmọ́wòtí mẹ́láìkú kí agbìnrin alkọjọ́ lọ́dẹ̀ iyọ̀ tákàdá òrùka yáàbò àmì israeli àti bí gbíní àmàṣà àdọ́ àti ní azaraila azaraila yìí ìmádàálẹ̀ níbi tábà dọ́kà azaraila mọ̀wádánú ó dó ìkọjọ́ dùn wá níbi kàkó ó mẹ́láìkú kí agbìnrin ó lẹ̀ ṣe mẹ́lẹ̀kù ìlúmọ́wòtí àníkú mẹ́lẹ́kùnlẹ́mọ́rù tó wọ́n jọ́dọ̀ ọmọdé amẹ́lá ikú kàkàkìdé wọn mọ̀má yàmàdé ijú nẹni ká ló máa ń ẹlẹ́ tí ìsúrẹ́tù lè já ìsúrẹ́tù zúkúrù tó ń taláwà ló ọmọ́ngẹ̀ ilé olùká alùkà máa dọ́jọ́ máa dí àwọn ọmọ ọ̀nà kò máa pàdọ́ mẹ́lá ikú náà wọ̀n náà dẹ̀wò ya maliku liyaqdi alaina rabb ya malik liyaqdi alaina rabb wa malaiku ke ti ma da ki maliki malaiku gino da ona de o ti commandant am malaiku ma de tuna papu am malaiku ma de tuna papu ta ka che gwe la ma ti eni mra ti commandant ma ni oju ara kini egwe la ko meka yi ise egwe lewe ko e ma ni alko ma ka la iṣẹ́ ẹ̀gbẹ́lá ìwẹ̀kù ẹ̀mà ẹ̀wọ̀n kàdọ́mọ́ni ẹ̀gbẹ́lá mọ̀mọ́dà ṣe yìí toruma ake ẹ̀gbẹ́lá abájọ yìí òbí ẹ̀gbẹ́lá má ẹ̀gbẹ́lá kọ́ màníkè do tóbi lẹ́mú di one ninety ẹ̀mú owó méjì kójú bí ẹ̀gbẹ́lá lẹ́mú di one thousand nine hundred ẹ̀mú owó mẹ́ta kójú bí ẹ̀gbẹ́lá lẹ́mú di nineteen thousand ìníkejì nineteen million ìníkejì nineteen billion àmọ́ àkínní títà yẹnu ọmọ ajá àlùná àsàhábà nárì ọjọ́ àká àbókù máa dì gáàdì òun náà kàkàkà àti ẹgbẹ́ ẹ̀ lámà ṣe yìí iṣẹ́ àmúnà ọ̀làmù òun náà ọgẹ́ mẹ́yìn ní ilá amẹ́là ẹ̀kún àkàdọ́mọ̀ òun ọmọ ajá àlùná ìdẹ́tẹ̀hùn alùkà máa ka àdọ́kàkẹ́ ẹgbẹ́ láìbá kàdọ́dù òun mẹ́kàkẹ́ ẹgbẹ́ ilá fìtìnà ilẹ̀ wọ́n ti fìtìnà kà ìwọ́jẹ̀ dá lèlèdínà káfẹ̀rún náà màkà àfẹ̀rún máa yìí yẹ́ taka akatu ne milioni kene megwala kidegade ya indi munu ngadu kujiki vile ayaka o ayaka ayaka ma ayub au moja o mereji ngadu kuhuna ngaka mangu ngurona ngara ga yu dunia yachu achile aye biyo akifitina ka kinga on toba makafir da to tudala amala kure eh malaiku ni be ma ma we kabari munkarun wa nakirun madomo malaiku ki noda aljanna alwan domo so amela ko abane le ma jomo jomo ala le nabi ko yo nyawa mo duma de ebe ki bobo ah man e di imani kama alladhina yu'minuna bil ghaib aljanna duma maja una duma maja amna je akuma domo ubu ma jo abanyo yi allah ta'ala ala ogu mi mela am aljanna te e ka ke ane e ane le ma agu bo tu gbagugu ma ya kere mi máa lú náà dúró mọ́lẹ́ abúmọ̀lẹ́gẹ́ lè mẹ́ka wà fún mi unájí hàní eh òbíláyé òjálè ọmọlẹ́ òjálè wọmi alọ́kù rí àníbi yí òjálè àmàlà àkújẹ òjálè ẹ̀ọ́dọ̀ òjẹ òjálè màkàáyé tọ́ọ̀bùn àjẹ́nà tí ọmọ ìgbè maragida aljana gidai ba una bayan ke ta ardu haka ardu samai wal ardi e wa kuma na bu yale kwane ko da mataka ayin ya launa labar jannata to kun aljana sai don ka amadi ki akali gina don don ko jo kana don a tege ake a don umi memory card dudu aba ye memory card ka na memory card ti di memory card gide aba hu memory card mefa e ku abahu do aba hu kidida kama mrika lei ni kuma ni kimtimi abayo eba keti ni gudu amu ne gidehu gudu amu ne gidehu fimu kuma ko yehu edi ki ko ko bi o yadu en ki en gidehu mo bo ko ma ko da ogbodo ni de ya tiki e kigile ni yo rei qur'an ogbo kwa ne ke idehun mẹ́mọ́rẹ́ ka digi gidọ́ mi dẹ́ kò nẹ̀ múnẹ́ nọ́ gidẹ́ ee kuran wọ́n mẹ́ta dehun kakuma kẹ́ àkíní kuran ní idehun ka agba ní un ẹ̀dẹ́ wòlí ire ju kìrá ẹnẹ́ka kìrá ẹnẹ́ méjì abẹ́kí ekùnmọ́ agbalẹ̀ abẹ́kí ekùnmọ́ agbọ́ ìje ìje họ bawon gume marka din wane ciki turale shewu ka lau tabaraka wata alaki ke ya aka algina ci na marka din idan rumaja ya hore ne aliku turale algina domo una domo maja yomo ojo oh, mako maja nwa ejo eh, ani ka lumadan <laughs> ma maja yomo ejo eh, ani ka lumadan emi imani duka kalje na domo e ami imani duka kini una domo ama kwa kama duma ami mu'tazila abile maini unna kalje na domo e akwa mamda shi maini unna kalje na ba ma domo isha kini ma domo dimini nga maeka inu ma domo abajo ojo ma domo abajo itani ẹgbàdúkọ yóò sì lé àmúlẹ̀ tí táàkì ayé àtsọ náà ó nápa àlìyé náà táàkì yé ibi àlìyé náà kílótà àlìyé náà táàkì yé ibi òun náà kó máa lótú náà ìmáda alẹ́ ọ yóò ti sọ̀nà mátá ní. ọ̀làbìrò ajúgbó ọ yóò ti sọ̀nà mátá ní tó tẹ́ nǹkan yóò sọ̀nà má ọ̀gbọ̀n ẹ̀ àjọ abáyọ̀ kàmẹ́ àti. ọ̀gbọ̀n ẹ̀ àjọ abáyọ̀ kàmẹ́ àlì pé àkídà ẹ̀ máa empiricism empirical ẹ̀wọ̀n ọgọ́kàbó sáyẹ̀n ma believe ẹ̀wọ̀n ma lè kàmà ní kí tọ́ọ̀ṣì yìí àkídà ọgẹ́lẹ̀ bí àkídà bó mú tẹ́sílà ogbó tọ́lálẹ̀ ma tí ní kábàkwà tí mi ìmáni dúpa yí alìjẹ́nà ìdọ́mọ̀ ìtọ́mọ̀ abáyọ̀ imẹ̀ una ìtọ́mọ̀ abáyọ̀ ọgẹ́lẹ̀ ẹgbà kọjọ́ chálò sí ní àwọ̀ búrúdì zẹ́tìrì jẹ̀ hímù lè mẹ́yà ha dákọ́ bí àmì tẹ́jú gidi abúbi tí kọ̀kọ̀ máa lè máa ṣe ní ilé tó máa jẹ́ náà lè ní àmọ́mọ́ wọn láti ta ní mmanari ta mana tuku ta maka ma ta da buna suna ta da mawa da ruge ku ne na ri yo na yaka amal gina malin tunu wa uzili fatili jannatu lil muttaqin aljanna ma do mera ma ma na bu ko ayo ki shoma bala ma to da ala ma to ko yo uju ma de ma ko ko yo abayo yi ma na o ko yo iki ise nibu ama somri unga ama ya gide o ma do wai somri unga ma ya o ma do wai sayyidina umar ibn khattab radiyallahu ta'ala anhu òun wá tí òbẹ́yì bí nìkan àbì nínú yìí nínú òbẹ́yì bí nìkan àbì wọ́n á gba òun á tó nínú òkò ọyọ́ òkò ọyọ́ àmì aka òun mẹ́rin kàmá dé òkò ọyọ́ òkò ẹ̀ka ń wòdà ọkà sí àkọ́jẹ́ nínú ẹ̀ka ń wòdà dájà tá pàgẹ́rẹ́ nínú yìí àbẹ́gídẹ́ sì bókùn màṣàdí mi ọ̀rọ̀ ọyọ́ lè wúru táwọn àwọn dàbí yẹni wẹ kàmú ta ẹ̀ngà mẹ́ adọ́kù kọjọ́ kì ohun bẹ́yìn bí ní káàdì nye ma ni yẹtọ̀ ama sẹlẹ̀tà kọ̀rí kàzá aṣọ́kì ìnẹ̀bàkẹ́tà bá lulẹ̀ kẹ́ atọ́ yọ kẹ́ bí kéke màmá mẹ́ ẹdí ìkùnà lulẹ̀ awa ta gbogbo ká yàlẹ̀ yọ bọ́ mẹ́ ẹ̀kútẹ̀ ṣẹ́kẹ̀ akẹrẹ̀bí kíkẹ́ abánilẹ́hà abẹ́ àjáṣe ẹnìyí òun akẹrẹ̀bí kíkẹ́ ọgẹ́nẹlẹ́bá òun á tí ní dẹ̀rẹ̀ tánẹ̀bá òun á tíjá ní tíjá náà wọ́n kíkẹ́ má dẹ̀ ṣẹ̀márùtù wọ́ṣìṣàtù òun á tíjá náà wọ́n kíkẹ́ má dẹ̀ takúnyẹ́gbọ̀mọ́ ẹ̀gbọ̀mọ́ yẹ̀ ọ bụ ẹ máa dẹ mọ́lẹ̀ ọ̀rọ̀ ayá rẹ̀ nínú òkè tọ̀fọ̀dá ní kàtàkọ̀ ẹgbùmádókò kan yẹ́lẹ̀ náà ẹgbùmádókò kan yẹ́lẹ̀ náà ẹ̀hùn dúkẹ̀ yá ṣe ẹ̀nà ti yá nìyẹn ẹ̀yìn kìdẹ́ yà náà yá ṣe ọyọ́ yẹ kóhun ṣẹ̀ǹkọ́ yọ́ máa jẹ́ kóhun ẹ̀mú nàrọ̀ ẹ̀múdọ̀ yẹ̀ nílẹ̀ ẹ̀ ẹni ìjàlejò ọjọ́ ẹni ìjàlejò ọjọ́ ẹ máa kẹ ogun kékeré dẹ̀rẹ̀ má nẹ̀kẹ́ dọ́jì ní ìwé ẹ̀ kíkí máa wúyẹ ni tẹ̀mí tí ó dàtẹ̀ ẹwọ́ lẹ́yìn dọ́jì lọ́mọ́ torókí kẹwìn náwó ìhẹ̀ngẹ̀ ìbí ọ̀pọ̀ ọjọ́ sápá tọ́ orin ẹni ọmọdé umar

yahzaru ma yara ikike iko jana o ngana tijane taki mugo gade ne umanya la takiranna saghiratan eki jibilu kelle nya o le dikelenu yigide ya dene tan yi kaburu tan elle elle nya o le dikelenu la takiranna saghiratan innal jibala min al hasa eti elle nwoke ya ndị gide agụghị n'ebe a ikete kekele were dịka maghalama maghalama na igbu niile dagọmọrọ ajala ka eli ka ajụ awa ele ka eli ibe a acha na ihe ọka onku niile ka awara m tụdale olee abụgide tiki era ibebote nkwụmadọ ụkọ ọjọ ire aliko tụdale maja nwa ene madu akini abu umama albahili radiyallahu ta'ala anhu yene alibi sallallahu alaihi

ebe ne ka ti maja abaju ene ka bi eh, ide pere yum ko ti ili nike jola enyi no mo ya nike jola ti du e mam da eh, eh, ne be ne du ko ti maja o ne akini yum ko ka akini ki e che bawo kin du emi ma du ke ti e ti bi ne e ti bi ne maja godun i mu ọrụ kulu ma ma de e ke defend ole agba mu ma bi gba an no accusation akìlẹ̀ yẹ̀ tẹ̀ta bá kéde tọ́dálẹ̀ ọjọba ya báyìí ajẹ́mọ̀ na àtàlà lè ẹ padà jẹ́ olú ẹlẹ̀ mọ́lú yí ládíà ló yẹ́ni ẹ̀ǹkẹ́ àkẹ́kùn ó ní abó ìwọ̀dọ́mọ́gẹ̀ òbí kọ́ ha ẹgọ́ yẹ ẹgẹ́dẹ́ igbógó tẹ̀rẹ́tọ̀ ẹ̀dọ̀ ẹmú hìá nìdọ̀ ẹbọ́ òyìn náà mara ha e jamere ga ni ga wata jamere ya jamere oh, eh, ya o ya ye ko ye ko maka ba e ka ki tawo li a tawo li e a mu wo mo ke ya ko tane o ne ka wa gini e o ta ke ya ka ni la gini o ko ya ko yo li ki a ke yo le o ti le gide ya ka anyị laghachi na ọkọ onye kidara na echi enwe nke enwe ma adịghị ele n'okwe ọkọ onye nye m ọ ya ama melele ya egi ma m da-achọ ya egbughị ma ya òun wá kàtó nǹkan mọ́ tẹ̀wọ́ ní tẹ̀wùdánù ìmúdà ẹ pé ògùnlà bí kakúnjá kánù ọkọ̀ a abẹ́lẹ̀ kí ha yà bá yọ owó owó ọkọ̀ mẹ́wọ́ ya tẹ̀wọ́ ní jọ ẹ̀ àkọ́tẹ̀wù mẹ́wàá oya ka aka gide ebe a kicho yake ake kunwuna a in akwasama alaiha ọkọwọ ọkọgbà bọba abaratu ẹn kọkọ ń gbọkọ bọ́tọ̀rún lẹ́ṣẹ́ kí hùṣe agbàmìrì ẹgbẹ̀ ọjọ́ alókè alókè agba alókè ọ̀ndàṣẹ̀ ọ̀yọ́la agba ọmọkọ́ọ̀ṣẹ̀ ọ̀lálẹ́ ọkọ̀ orí agba agba ẹni kì máa ń dàjí ògbòye má jà ha ọkọ̀ ń sàkà bọ̀kọ̀bọ̀kọ̀ ọ̀nà yẹ́ ni ó sàkà àpàlù ẹ̀họ́ gbúgbàdó pẹ̀pàlù ẹ̀họ́ gbúgbàdó kò àwọn àgbúgbò ẹ̀yà àtẹ̀fẹ̀tẹ̀ wọn ẹgbẹ̀rún ọdún ẹ̀lẹ́ mẹ́rin ayé àwọn alẹ́ rẹ̀ alùkìkà agbó kìdágọ̀ mọ́ ìdágọ̀ wọ́n náà fi ha maja ka ni ro yuka kini akwe madu yini oye ichayo ye ni chabele yonku meden alabi rajuko ya rengo ya un o tudu ona ko o ya un cha deju to la un liku eje mu iba pal ko ya un cha ya agbade un gbo pele le iba ise ma kini egba ki ma won ni ba egba le ya wa ya kia ya la un tuge nda jamo to bi gbele jere bele ma yara ni ya me ni allah ki ọkọ̀ máa kú yín ọjọ́ mẹ́lẹ̀ ọjọ́ mẹ́lú mẹ́fà tọ̀màlìtì àwọ̀ ọ̀nẹ́kẹ̀lẹ̀ máa ń yá ìbáàtì kí ẹ̀dá oyin kí abá màlẹ̀ yìí màmá maa wọn ní gbùngbùn máa máa dùn yín kí bọ́lẹ̀ ń gbá ní tó ń ti àdá tó yẹ yìí ọjọ́ ayé àmà

ma ṅụdọ dago ma ṣe alejun ma a ìbò ma ṣọ̀rọ̀ ọjà ma ṣọ̀ alùkà níbi sọ́lá alùsọ́lá ma a wọ́n yìí mụ na sọ́lá ma dọ̀ dago ma ṣe tó dáhà ma bù tọ́ ẹ alẹ́yẹ kó tá dìhà yìí ńàmù nẹ̀gbà ṣẹ́ mú àkóńgá ọ̀ṣọ̀ ọ alẹ́yẹ ànákọ́ imeke e ka otu ọdịdịmi che nke ndị ha dị ramadana na-echi imeke ka ọchị dịdịmi amachukwu ọjọọ ma achọ omelu enwọrọ n'oge wàmìmá rọ́zẹ̀kọ̀ náà hun yóò ka ma dọ́ọ̀tún yá arziki lẹ́ ma dọ́ọ̀tún ma ka chukwu

onwe ihe iwu na-enwekwa anya n'ụlọ gị ihe ime nwe dị abanyere ya gwa alibe ohi onye gidi na nwunye tola ṅụla ije elele n'ila gị orudu elele meji ele akpati meji n'ila gị alị kwọtinara abanyere edem na gị ọkọ ngwalka gwalka gwalka ka kwọtinara rụrụ ime adị mịa agye ọkọ nwe ji naira

àmọ́ náà má ní jìdá bọ́jọ́ dábọ́jọ́ dábọ́jọ́ ká máa lẹ́ àtọ́jà tó dẹ̀ wọ̀n àtọ́jà títorí nùgbòǹkọ́ lẹ́ẹ̀lẹ́ wẹ́lẹ́ àdéyìnbó ìní àníkì jẹun ẹni ẹdúkì máa ní kí bí wọ́n la ọjọ́ ní bá ọgbẹ́ lẹ́yìn máa ní kí bí wọ́n lè jẹ ẹni ẹdúkì máa ní kí ṣàtìkọ́ la ọgbẹ́ lẹ́yìn máa ní kí ṣàtìkẹ́ ẹni múnẹ̀ ní ẹ̀tẹ̀lẹ́sì ń ní bẹ́ẹ̀ ha ẹgbọ́ máa ní nabá ní ẹ̀hún yìí ní kọ́ oníyàgbà ọkọ̀ jùgẹ̀ máa ní tí ó ti tààrà nára ní àgbà ẹ̀kún yìí ibogoy ame agboko 50,000 naira 80,000 naira ame adịghị kwunye ogelen ẹ̀dàbí wọ́n yá kì lẹ́jẹ̀rì mú dáa ẹ̀dàbí yá kì lẹ́jẹ̀rì inigijẹ́ ti kẹ́ ní ìgidẹ́ ìbá kì á gbọ́kọ́ kí kílẹ̀ kì á ti púrú mẹ́tì ìgidẹ́ ìbá a ti kú náà aga gini responsibility ni cheka na mama ye ba cha cha kuman ini oko oko oko to ihe iyo te ko tara kwala la le gogale bo de wu ni chari ti yoyi eni gide yi on ge adu 50000 naira yi in ni dun oya tirigi dun abu jama na ki dun amu kekele o mi ge ayin skulu skolu ka cha ti ki wu ko skulu ame ole ki gba o ko jaka iye

gbogbo kwaba kwa ni yengi ni tafsiri itaki tafsiri keta kwa iko duka mala yin generator ewa ungemude legba ungemude legba iko gideke gudumu yi kenede ne du kianya wa mu ne ju kianya wa mela iku ju kianya wa nu guru ga Allah tabaraka wa taala ju ika ni polita meji man to ka sengini eh ika ni kilita aka emri ni kekele ka ni kilita aka o ma do karatu yi ẹ̀ẹ̀kan olù ìmúdí 145 àbẹ̀kẹ́ 160 ìmúdí lítà méjì 160 pàí 160 ìmúdí 320 ọkọ̀lẹ̀ máa méjì ń dákálé jí gítà pa ẹ̀kìkì 10,000 naira jálí ibi òye ìpò lẹ́kẹ̀ẹ́yàlá wọn kàrà bí dáná àmá ẹni mú nínú ẹ̀dọ̀kùnmà ní kejì kọ́rọ̀ wọ́n ṣàkà ní kàkẹ́ ẹ̀yìn aṣàbáyé ìbílẹ̀ ẹ̀wẹ̀rẹ́ àmọ́tẹ̀gí ní ìtìlú kò kàmẹ́rà dùjọ́ ọ̀rẹ́ aha yi e, e, e, ma de alẹ do ayọ ke ọla kẹmọ dọ mọ yìí ló ń gùn gẹwọ bí kọlọ yọ dáhùn ẹni dàda wa ẹni kún yíkẹ adé sẹrẹkẹtì jáde àwa ìbílẹ ayọ náà ń pàjọ wa rálẹ ẹ dọkọ ṣàtìkù adé ni ọjọ yẹkí méjì kọlọ ọdún wa ẹ ẹ ọkọ nẹ tìm tẹbà ẹwù ejú àmàdọ ọjọ ẹ ṣàtìkù ma màchínì ẹ là ẹ tó ní ilé ẹ mọtò ẹ là ẹ tó ní ilé. ẹgbókẹ́ ní kí rọmẹ má ti hajji ẹrọmẹ má ti hajji amọ́nà ní àkànnẹ́jọ yí ní má ṣe rọmẹ àbúṣojú ti hajji nù àpàgẹ́ àṣọwáàzì ṣe gbíjì dámarì tí máa kàlú olùmáàgẹ́ àṣọ ọ̀gámọ̀ ní ṣe gbíjì dámarì tí máa kàlú tó yí láàmú olùmọ́mọ́ àjàmà láyì nù èyí ni má ti gáàdì máa lẹ̀ má ìbókù máa rọ mẹ́ma tí máa ka olólùlò sàmá sóòwò àmà abíwá àmà kéèlì ìbọ̀kẹ́lẹ́ lẹ́yìn ẹ̀lí wọn àmúna ẹ̀ka ṣàlìhérì mọ́ tọ́lá alẹ́ ẹ̀ ṣàlìhérì ẹ̀ ṣe gbókẹ́ náà wádà òbílẹ̀ òjòrò àmà tó kọjú òmúnìhà wọ̀lẹ̀dínà yóò mẹ́nu nàbí máa ń zìlà. والذين يؤمنون بما أنزل إليك وما أنزل وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون نعم والله تبارك وتعالى كواي فايا كله يعني والذين يؤمنون بما أنزل إليك ما يعبوكم هذه إيمان يقومكم ما وانو وعنب محمد محمد

kí a wá alkùránì ẹjẹ́ kóhùn ìlọ̀lá ọjọ́ ìlúkì àkèjú yìí kẹ májàkà ní kéṣe táníbà ẹwọ̀n ẹka alkùránì ka orí ẹba wọn àmàkọ́dẹ̀ ẹ̀mùké dáka àdẹ́rẹ̀tọ́ ìlú ajúmọ̀mí ẹ̀lú ajúmọ̀mí ẹmúgbà ṣàkẹ́nẹ́kì kẹ́ẹ̀kọ́lá ní wọ́n bí irú ní ẹjí dáka mẹ́kọ̀lẹ́ ọwọ́ yìí ẹ̀lẹ́kì káàkọ́lẹ̀ tó ṣẹ́ẹ̀dọ̀ léwu ìyájẹ́ ẹ̀nẹ́ òkìdé ìkùránì lẹ́yìn kẹ́ẹ̀ ẹmúgbà ọlọ́ọjọ́ ẹmúgbà yìí ti kólóró ẹ̀wọ́n na gba kùránì ena kùlá nke nkẹ́ náà gba ṣẹ́nkẹ̀dì imáàlì pé kùránì ẹ̀nà gbé kùránì ó yí làmà àpárí ni agbègbè wá gbé kùránì rẹ̀ tákẹ́ ní kàkà ndị kùránì mẹ́kẹ́ gbà káyé kò má sí wọlé mà kò má pé kùránì pẹ́ nọkọ, nọkọ naira e ya ni

igo emubi igo emubi igo emubi ha yi onye kpọji me wedu akwụkwọ alụ ya a ka ọ dịkwara anyị onye igbo duka ya ma ọ jụka tụba ịla aṅa mụ na ọ laada kwura na ihe amụta oyi igbo a na oyi ya agba amachaka na abụghị na na agba amda nwa igbo bụ ma anwụchie mba kwuru anị ba wele ichi peji meji peji meta ba amụ na eyi lekwa yẹ wà lọ́wọ́ ẹ̀kọ́ fún alù rẹ̀ ma méjì kó ń wẹ̀ wà á tó gbà kí pa wẹ̀ tí nìkẹ́ kó ń ẹni kà lọ́mọ òun gbẹ ẹlẹ̀ ẹlẹ̀ òun gbàgbọ́ yìí àti ní òmìnira àwọn àgbọ̀n bà wọn lọ́dà tó dẹ̀hùn kúrò ní lẹ́jà kí ni igba igba àlejò ni oye harafi duke ba kelo ko la da me wa imani bi qur'an ya lu bi qur'an e ba alladhina yu'minuna uh, walladhina yu'minuna bima unzila ilayka manya aboku ma di imani peun kuma duro wangu wei wama oji allah tabaraka wa ta'ala inhi alladhina atainahum min qablihi hum bihi yu'minun wa idha

kí ẹ̀yìn dákà máa kọ̀lọ̀ kí ewu ọdún ni akéjẹ́ gbìdì tá a bá yọ ẹ má jọgọ́ lẹ́gbọ́n ẹnẹ̀kẹ́dàbọ̀ yọ ní ẹnẹ̀kẹ́ amọ́kọ́wọ́n náà láyà dẹ́ ẹ̀dẹ́ yẹn pa bí tó alùpọ̀yọ́ ni abúkùmàdì ìmáàlì bá má ọ̀rọ̀ ẹ̀kùrán gbọ́ máa gbà sí ti kúrò náà wọ̀lẹ̀dínà yìí mú nàbí máa ń zílà ẹ̀kọ́ máa ń zílà mi kọ́bìlì kà máa yẹ bí máa náà máa wọ́n di imáàlì pàmò tákàdé ìkẹwàá rọ bá ń àkùrán wọ́n bí láàkìrẹ́tì fún yóò kì ń àbílẹ̀ máa wọ́n ṣe jẹ́ kàkọ́ yóò náà dọ́mọ yàányá wá alẹ́bí sọ́lá alẹ́ sọ́lá máa ní ṣẹ́ńkó nẹ̀ mí máa nìdú kọ́ tákàdá ìgbélé ọgọ́ àbẹ́kù máa gbọ́rọ̀ ọ̀hìn máa jẹ́ kọ́ tákàdá ìgbélé tá máa wọ́n ọ̀rọ̀ ọ̀rọ̀ máa jẹ́ kíkùrán àbọ̀gẹ́lẹ́bà ọ̀làdà kọlùdà dùnmọ́ ṣọ̀làdà dọ́bùrù mọ́jà dùnmọ́ ثلاثة يؤتون أجرهم مرتين أبو ميت أكادم ولا راكوجا دوما تدوبوني أشي إجميجي أنا كدي إيمان كوتا كدا إقبلي كات مومي إيمان دكومي إيجيكوا نبي إقبلي أبو يوم مومي دكوا نكمودا نبي إنوا هلو وتميبي ورجل مملوك أدى حق الله وحق مواليه ما ينكي شادو يا شالبو أو داونيين يا وشالبو دوجو لا دا دوبل ما دونه

to aboko ma gide wanzu akini ama chama to ko yo jige kiai na ma shauda ulaika ala hudan min rabbihim ulaika ala hudan wa ala duju yan de de ìṣe dé ẹ̀dọ̀ ohun mẹ́nu ìyáwó dé ẹ̀dọ̀ àmẹ́rin ikùn àti olùgídẹ́ ikú ló máa ń ẹnu ọkọ̀ ẹ̀dìdẹ̀ka lákòókò orí àwa ní ẹ̀dọ̀ ẹ̀yà lé máa nádọ̀ ọ̀pá gúláṣọ̀ màṣí ìjọba yàtọ̀ ẹ ẹ̀rọ màdọ́kọ̀kọ̀ ọyọ́ ẹ̀rọ ẹ̀lẹ́gbó tọ̀tù dálẹ̀ ọ̀pọ̀ ọyọ́ dé ẹ̀dọ̀ ṣe àdínní kẹ́nàtà mú kọ́lọ́ ọjọ́ ìlú gidi kọ́jọ́ kìí ṣe yá ilé àmọ́ òun kìí ṣe yá ilé ẹ̀ ṣe lóbi lẹ́ ẹ̀ṣọ̀ ọ̀run nálẹ́ ìgbè ìgbàlẹ̀ ni ní kó dàgbẹ̀rẹ̀ ẹ̀rẹ̀ àdúkì ní àdú ìkọlá kúrò kuro amìríà e e e. ma gbá amìríà ẹgbẹ́ ha amìríà gba ẹ̀ha amìríà gba amìríà ẹ̀hùn yẹ́ o máa dẹ́ka amìríà yìí kí inú ijó gí ẹ̀kù máa ṣá ẹ̀rọ tí yóò kọ́kọ́ lẹ́lẹ̀ máa olí gírèjì mà nádọ́kọ́ tìgì ní má dọ̀ka amìríà ẹ̀hùn bòjì máa mú ẹ̀ta máa dú ẹ̀ka amìríà ẹ̀ṣọ̀ wọ̀ ní ọ̀ bòjì máa mú ẹ̀ máa dú ẹ̀ka amìríà ẹ̀kọ́ láti ní ètò máa dúdú rẹ̀ tó dọ́ ọ̀wọ̀ àlùbárẹ́kọ̀ ohun ma dúwẹ̀ kamiria ìwà dáadọ́ dúwẹ̀ kí fàtí fàtí ẹni èèrè ojú bàbẹ́ ìtì ní fàtí lẹ́mà rẹ̀ yìí ní kò lẹ́mà náà dẹ́kọ́ a máa lẹ́rẹ́ kọ ó yà mọ́ kọ ẹbá màtínì ẹ̀dẹ́ kamiria ẹ àtọ̀ọ̀lẹ́ ẹ àtọ̀ọ̀rọ̀ ọ̀ọ̀jì máa bù mú ẹ̀wẹ̀ àmọ́ kàtàkì ọjọ́ mẹ́ẹ̀lẹ́ ọjọ́ mẹ́ẹ̀lú ẹwù ẹ̀ṣọ̀ ọ̀dánù onye dị ike la ma agba onye ga-eji degede wegwọrọ ọma welechei ulile nwere obi anyị ọma kalapụtụji na wale isa ile ya bụrụ anyị wee aka agba ka ma je wee chọrọ nye ihe ohu amili e ọgbọ nwe chegbure ewu iri iri akpa nwe che ya ma chọọ dị ama obi ede ife ala ma ọjọ́ àkábẹ́lẹ̀ àmàdé òtọ́nà fúgbé ẹ̀wìn wọ òláìkà fúnmù ní mú lè ṣúrún àbíyínlẹ́bà àmàṣàbókù ma wọ́n gbójí lè yẹ́kí wà wà rúkà nínú wa tọ́ àmáyà إن الذين كفروا سواء عليهم أأنذرتهم أأنذرتهم أم لم تنذرهم لا يؤمنون نعم إن الذين كفروا الله تبارك وتعالى يمهم من لي بكم أتكافر با إنكم أتكافر نشي إمدي كافر من سواء عليهم أكتنك نابل أكتنك أبو مايك أعنذرتهم أشيش ما واجب ما يتلا أم لم تنذرهم أبكره ما يتن لا يؤمنون ما بعد إيمانه أكبر يوم ولا وقلوا ọlọ́kà kò ka ju ma yóò tàbá ẹ̀ tí wọ́n wọ́n dé ìbúkà mẹ́wọ́n yẹ́ pípé wúdè ìtàn lákọ́tà láti ṣàkàṣà pààyàn wọ́n tọ́gí ma ìkòrò yìí ma àmà àna orin lẹ́dún àbá ma di ma nìpínlẹ̀ ni àmà àjọ ìbígbé àtàmà gúrú àmà tíwáàdì àmà àdórí ìbígbé àkọlà ìbígbé ìbígbé àwọn ìbígbé àdùjẹ yẹ ìbígbé tẹ́wọ̀n tí táàkì wọ àlùkù ní ipò àràkí ní ìtọ̀ ìgbégbélé náà máa kà rẹ́lẹ́ tákẹ́ àdéjì tó kù ìgbégbélé náà máa kà rẹ́lẹ́ tákẹ́ náà kì kọlẹ̀ rẹ́kẹ́ bọ̀ táàkì ìṣì bẹ̀tùmá ti bí i máa nìlẹ̀ wá sí ibi kẹwàá ṣe wá kẹ́rẹ̀ olúyọ̀lá máa wà ká ẹ kàpá kútákà ẹni everywhere ẹ̀hùn kẹ máa lè ilẹ̀ ní abàmẹ́ máa tẹ ní àgbẹ́gbọ́ àmà àti ẹ̀kà mẹ́mọ́ nẹ̀lẹ́ tí yàn péjú gbogbo yìí ẹ̀hùn lẹ́tí ohun àmẹ́ máa lẹ́ àmẹ́ ní ó yé ma wẹ́jì bẹ́ nẹ̀lẹ́ bá ẹ ṣe rú ewu tí ó kà ti yẹn ní ṣe ìjìyẹn kì bí wà àdọ́ àlọ́ yé ma pàápàá

ẹtù máa wá àdìrú kété ìjìnlá màní ọmọ idú kàmá ti tá tuntun yọkọ kókò lè mọ àmàlẹ́ bá àmàkà yìí lẹ́lẹ́ o wọ́n ní yúkí àbọ̀ ẹ máa ṣe ní báyìí lè yí ìwé kẹ́kẹ́ nìkú lọ. ha ẹ àmà yẹn mẹ́rẹ̀ nípa tó yà lẹ àjẹnú ẹ lẹ àmà kì í já ní àmà ìṣàkà ti ṣe bọ́ mẹ́ṣẹ́ oyọ́ dégẹ́ bá kà àmà ṣá ti yá mọ́ mi máa òye máa yí ẹ̀ ihe amụdala a ya enye ka abụghị gị adụgwa ya na na a ya lekwu mecha nwa na ma ama agwụrụ kwuru ilechi abụghị ya mere ya awe ya ji nuba beka mi bi la mama bugu ha beka mi goja mama ame mama mara ame ajo nwokwo mama ame ajibenu kame itaka ojibasika mara bi mati ine ogele ogele ogele kamo ne nego nego nego nego masi ati ngbele okolokolo du mana meli ho ewoje ewoje ogene lejo mama du si ati oyo akini to abeku mama cha de ogele si ati ni ba tama kafiri romo seun chuma wazi abe akiche chuma wazi la yu'minun ma umu kuma mɛ lɛ dogun umu lɛ mɛlɛ waa tɛki o yɛ k'i mu tɔn na dun wa ma o kuma lɔ wa yɛn wɛlɛ o yɛ ختم الله على قلوبهم وعلى سمعهم ولهم عذاب عظيم نعم ختم الله على قلوبهم aláhùwò mẹ́ẹ̀dọ̀ rí ìfẹ̀ẹ̀dọ̀ máa rí ìwúkàjí wà àdásẹ́mì ìhìm ọjọ́ngọ́ òun máa ti rí ẹ̀líbẹ̀ àbíkùnmà díẹ̀nẹ̀ okòkòkò ọ̀gẹ́nẹ̀lẹ́ ọgọ́ wà wa ugbó lùkùnmà pàà ní ti wù máa mí kòkòlà síkà àdúgbé tí màkọ́ wà padà ní wọ́n lè bọ̀ wà. mọ́pàá ìyànà ẹ̀yẹ̀kùnmà lùkùnmà wọn náà lè ụgbọ ogwụ ma agwụ ka mama agwụgwọ didimi atm agbọn ede awụ m tụrụ enwụ abịa orele ọyọ n'ilide otu na akpa ma ụna ile adịbịa ụna ile ebife m ọgbọgbụ akajọ gbakụchaka ọla anyị ka achị gbakụchaka ịbụrụ na aka ya ịgba ka na mmerụ kwụrụ anyị ịna-adọ anaghị níbi nà fóònù òun mi ona yìí ayáwó ona yìí ọ̀nà yìí yọ́ ọ̀yà gbọ́ kò máa nílé òdí iná gbọ́ òdí ọjọ́ lọ́gà ara na ẹmí àkọlẹ̀ òkè ní ẹkì òdí ní òkè ní bá ẹkì ní ilé ẹ̀lẹ́ dúkìá kàpàkútaka wájú wájú kàtẹ́jẹ̀kọ́ ẹ̀rẹ́ èyí jẹ́ wà ní yọ̀kàtẹ́ bọ́

tòlá rẹ̀ tó tọ́lá wá jìgìdé òun tó ń jẹ́ gbọ́n yìí náà táyà náà gbọ́ kì náà gbé lòdì máṣálẹ̀ máṣá gbọ́dọ̀ àtúntọ̀ tẹ̀síìrọ̀ fẹ́ni àmáyá dunú abáyẹ àmẹ́sọ̀kàtúlẹ̀ ají òlò àbẹ̀ àkíyàlè àmẹ́sì tẹ̀síìrìlẹ̀ àmáyá dunú abáyẹ ẹ̀tọ̀ àwọn awádà ìrẹ́dì òun parú ìpàdé àwọn ẹ̀yìn tìrẹ̀ yìí kò wá jìdájú dákú ní ẹ̀yìn lẹ̀ tàbà yìí kò máa ń kàkiri ma manya ideke netire gide inugo manya kola manya dalu kola ifa nwa ti ajo la ifa unti aji mun cheka ja ti wo mi ta ka ti wo le gwe ta do e ba ya tini ni kai ja ji mi awo we ta bata ji ori mama dan aji ho ko ke ta ji wo le gwe ta do ya ya tini ni ta ka ji wo le gwe ta aji ho kuma ta ma ka alhamdulillah mata ma ka alhamdulillah ma ai mata ma ka alhamdulillah ohun ta oji ko ma di imani ko ko ma di imani ko jo ni ba ya ci ho ya ci ho kira bi ci ho ni faya oji me ngani nge ha mo nge ha mo wo amene bibi nge ha bole bole ho ne bibi owo ki di ola ti ho le indu di mo e ba na ho ke na do ju gego achi ho achi achi ho achi

adiga ko be yima mai hale walahum adabun azim azaba yo inodo azaba woji inodo yo na de mari na ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين الله أكبر tọ́yà méjì kìlẹ̀ orí ọ̀rọ̀ àkọjá kàrìrì ìtàpá ṣáptà ẹkọjọ́ bí àbájọ ẹkọ ayá ẹ̀kẹ́ ẹjọ́ tó bá lò ayá mẹ́gbẹ́ta ọjọ́ ayákọ́ àbájọ ẹmùnáàtì kíkì tí wọ́n yá ṣánà làwọn yìí rálẹ̀ ọ̀làmí mùnáàtì kílẹ̀ ébìnrin àábìnrin bọ́tẹ́yìn ní ọ̀nà dákọ̀ ọ̀làmá ni taki ya nyadu hui mara ki munafiki memene ki maraki munafiki obodu akayele mi gemene ki maraki munafiki ene ki mapa ene ki mene ki shikazi ene ki mole kuyo ki awayale ade ene ki recha pachi ene ki ya lo machi recha pachi munafiki awu ngale onu ene ki muhi munafiki un biene tuli pa kuchaka eh munafiki un biene tuli kuchaka ọbara wọn ṣe yìí ìmọ̀tí ni wọ́n tó ṣe kóbi ní ọ̀hánà ẹ̀ṣì ní ètò náà ẹnẹ̀dùnmí epo mọ́kì ẹnẹ̀dùnmí epo hánákì òun ọbara gbogbo ẹ̀wọ̀ ètí ni ọjọ́ wá tún lóhe otili ŋun gidɛ a ti ko yaro hana munafi gidɛ an bɛ kunu ɲɛ masalasi jɔ a b'a jɔ yen a dɔ jɔ yoro dɛ alahu akibaru dɔ jugu ma yɛlɛ olu ma cɛ ka mɛ mudu kɔ ale o tɛ mi de den kɔ ale tan a kpasi mɔ yɔ nun do dɛ ma ɔ se pa ka mun dɛ pakuta kaalo yɛ dɛ ŋun nada mɔɔdu ta nɛ o bi tɛtɛ bi bɛ gbɔɔrɔ de waa to keke waa to keke waa to keke àbàtẹ̀dó kìí kìí àrùsọ́nà kẹlẹ̀ rẹ̀ àbàkí lìkáàkì dọ́ọ̀mù yìí ẹkí ní bú ẹ̀sẹ̀ lìkáàkì dọ́ọ̀mù yìí bá ṣe lìkí èkù máa nẹ́gọrẹ́ yìí ọgbẹ́ lìkáàkì lìkáàkì máa nẹ́ máa dọ́ lìkáàkì dọ́ yìí má di lìkí nẹ́gọ̀ nẹ́gbùn má ìlìkí nẹ́ ọjà nìmíkẹ́ ní ilẹ̀ tẹ̀tàkìnẹ́ ẹ̀wọ̀n lẹ́tí ma máa tó gbígbé kùmàṣẹ̀ gbítẹ̀rẹ̀ ogun nígbèjì agbọ́ ní gàrẹ́ àti ráyọ̀ gáàrù àà ẹ̀mà yẹ ẹ̀rẹ̀ ẹ̀họ́lá ma rí ẹ̀pá gúnmọ́ ma ẹ̀wà wẹ́ ẹnìkẹ́dẹ́ gàmá ní ìkágbọ́yọ́ gàmá ní ikọ́ nìkẹ́lẹ́ rẹ̀ jẹ́ ajá àkọ́ ẹ̀rùndẹ́ ẹ̀rù rẹ̀ lẹ́nu ẹ̀rẹ̀ ẹ̀gùn ẹnẹgì yóò rẹ tsabakpa ìlẹkàkì dọ ọhún yìí tí ènìkè gọ ìsìn èlìkò ògùn mẹ yéku máa dùn máa dùn jùmọ agbo yéku máa dùn jùmọ agbini ní ẹdọ máa nẹ óde óde yálùgbé yého yàwó óde ojúnéjú óde yéki agbòtò munafiki dɛ amekpɔnwó yà atsɔ wɔyi amekpɔnwó yà adza aledi ya yà atsa diini ika ni imeme dzugbe bi kura ni yɛ ɔyi aka mi munafiki mɛ yɛ kulu ama nabila maa ma yɛ kɔjɔ wɔ liyɔmi akiri ama yɛ kɔjɔ ama di ma ni kɔjɔ ti ta la wɔ ma hum mi mumini n da tsaba pa gaskiya machine fain ni wɔyɛ dzi bii nu ama mu tɔgbɛ yɛ ma ya atsa na oyi otsotsi yɛ si atsa kuma atsa nu bibi. mana ce kwa uda maljanu a bakin hiridi jana jana an barci ya nya gwana ki ya nya gbawo yiye gbawo yiye oga ewu muda ta ola te patinu gun to bodu a apase ene gi di imani ko ewu ya won ne won go bi ma hum bi mu'minin ojo akuma di imani ko yon aka ya lo wo yi one one one one nabu ye ni onugun da ne so patwa male onugun ge se o male onugun ge se o male àwọn ko eh male àwọn àwọn ko ku amado ọtí ọtí wọnyá dẹ̀ gẹ̀ pápá yóò lójú parala agbọ́nà òjò bàbá àjẹsẹ́lẹ̀

ye yo ko mi eji malo mungu ge mo ji malo mungu eji ne to kwa fun ama ama kama ji kama do ti to mi do ko malo e ko ku malo mi ji malo wa ya ji malo e ko ku mi do ko mi do ko malo e ko ku ko yo la ko ale ma ti ni mi yo igun yo la ta ku ayo ayo ko yo yeye mi i ola yiji lo ne malo ne ju ne to katu nge dachi e e e na abụ nge dabụ edachi kwara na enwe amadu kpoku enwe ọdabụ kpoku oyi eligotoro ale amọni yọ karatu kojokojo mẹ náà di tẹribi àmà yọ nàmọtọ karatu ọkàtú mu de ṣe na lọla mu mama kí tẹribi àmà lè bọ máa yọ wọn ọkàtú níbà ẹnkì yẹn ní ẹkìtsọ kàtà ń yàn náà bọ lọmú nìyẹn lọ. iye gbàkùnmá ń na karatu karatu. ẹnẹ́kìtì àpá ìyá àṣọgbọ́ inú ọmọ kàtú ìyá abátàwọn ìdànù ẹnẹ́kì àjọkàtú iye obìnà rana ayẹ́ngá ahímò àmọ́ ọ̀lọ́gẹ́lẹ́ màdó tìyàmù sí gínẹ̀ ẹ̀dùnkọ́gbà ẹmọ́tọ́ ikúgbò ayé ẹ̀dùnmọ́ akọ́gbà ẹmọ́tọ́ mẹ́ alìbẹ́rẹ́ka kùrán nílẹ̀ kó jìmọ̀ nílẹ̀ bá àtàngà kọ̀lá ní kége ojú rẹ̀ kí yẹn akọ̀lá ní kége ojú rẹ̀ ọ̀nà ayé àwọn ya ti kọ́ọ̀tù rẹ̀ ẹ̀dẹ̀múnẹ̀ àwọn ya nugbó rẹ̀ iye àwọn ya náàbù rẹ̀ ọgbẹ́lẹ́ máa ń dà máa ń kì í mú dọ̀ fi ọ̀rọ̀ làwọn yóò ń gẹ̀ ti pa

eh ngbo ma di ati al zakina al baraka tudale etireni ni ki ma bi ejani le eten kita ko a karatuma al baraka ma do ni aya tala ya qadi una yuji me يخادعون الله والذين آمنوا وما يخدعون

ìmá nọ́mẹ̀ ọya aṣọ ọ̀rọ̀. mọ́mdà kí ọ̀hún yọ ayé aṣọ yálí takẹ́lẹ́kàrí àti ẹ̀ẹ́nàjọ́kùn ẹlẹ́lẹ́ ìjọmà ẹlẹ́kàrí àti òun pẹ́lẹ́rú yóò mà méjì àbúkù máa ṣàṣìkò mẹ́ṣàṣìkò máa ṣọ ọ̀hún máa ní kí ṣọ ọ̀hún òkú ẹlọ́gẹ́rẹ́ lẹ́kọ́ mọ́mdà sí nìkẹ́ ló ṣojú ní kí olùmọ́mù ìṣòlùmọ́mù kàmúnẹ̀ mọ́ jálí ẹ̀ṣọ̀ ẹlọ́gẹ́rẹ́ Eh, eh, eh, ìdágalẹ̀ ẹ àmọ́ àbàpàmà jẹ́ ọmọdálájú yẹ yìí ẹgbẹ̀ gbogbo máàjì sọ́rọ̀ yìí ẹgbẹ̀ ọmọ ẹni ikọ̀ ọmọ gbogbo ṣọ́nkà yáyé nígbà yàmù gbogbo máa àbẹ́tọ̀ ẹnàgbẹ́ wẹ́ẹ̀sì wúyà àpapọ̀ wẹ́ẹ̀rí àmú gbogbo ọmọ tí wẹ́kẹ́ àtìkò ṣe kú ẹmú ọgbà pẹ́ ọ̀ èdè wọn ẹni gẹ̀rẹ́ màmọ́ yálẹ̀ àti ní obìnrin ẹ̀ṣẹ̀kà náà ṣọ̀wọ́ yìí ìjà anya wúrúgbó máa ń gbogbo rá gbogbo ìmúdàdé ya kọ̀ mọ́ṣáláṣí òun mọ́wó sí ìyá ọ̀hún lẹ́sí ma tí ọ̀hún a máa pa ẹ̀hẹ̀ lọ́gílẹ̀ máa họ̀ sí un òun ẹkùn máa múdà ma ẹnẹkùn máa lùkùn máa fi ọgọ́ ìdédé ọ̀hún yọkẹ́ wọ́n yà wà ní tí ọ̀hún ṣe na yóò lẹ́ ọmọ tí a bá yọ ya olùmáà ní kìkì ọ̀nà òpòjì ìtọ̀ ẹnà ọgẹ́ ní mú ẹ̀sí ọ̀gẹ́ o ní olùmáàmù ẹ̀gbàdúkọ olùmáàmù gbàyí ìnara kìí aṣọ nìkìí aṣọ yìí náà ibi náà tánù o ẹ̀lẹ́gún tó dáálẹ̀ àbẹ́ẹ̀kọ̀ ọmọ na yọ máa yọ lọ́gẹ́lẹ́lẹ́ máa yá gbogbo aṣọ ya nga kuma ara yoko fio e a luto kwe e teke chukolo kwe e mam le teke chukolo kwe mene mune kachi iluto ene kima kakpe mu mama bu yuma kpe mu yuma ya ni kaka kpa nda ko ya ni nika e wọn mo sigi ya ti o mele kelele eliko yukhadi'una allaha ma bo ye juma ja wal ladina amanu ma ba ma ko juma ja wa ma yaqda'una hii riwaya anasema maini wa mayo kodi una eh mayo kodi una kwa maya kadauna na ukitinje bo chene duma adu yuma jani illa anfusahum wala ma adu yuma jai wa ma yashurun mamda mawala subhanaka allahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk ya kabe inje kushimwa nduka kazi yako ya mungu